yípadà nínú òfin ọlọ́run èwo sì ni a lè yípadà nínú òfin ọlọ́run gẹ́gẹ́ bí àwọn chairman wa ti sọ ọ̀rọ̀ kan nínú àwọn ọ̀rọ̀ tó ṣe wípé tí a bá ní kí àwọn irú imam malik rahimahullahu ta'ala àwọn tí wọ́n jẹ́ àgbààfà pé kí wọ́n wá sọ ó ṣeé ṣe kí wọ́n láwọn ò ní sọ ní ìtẹ́ni tí ń sin sọ̀rọ̀ náà ti sọ pé wọn ò ní sọ àmọ́ àṣẹ tí àwọn chairman ń pa ni wípé kásá sọ nítorí pé ọ̀rọ̀ kan ni tó ṣòro sọ èèyàn ò gbọ́dọ̀ sọ wípé hamasa gbé òun wípé ìtara gbé òun àti wa gbọ́ sẹ́mi wa ni kí n á lè sọ wájú àwọn èèyàn ipò òfin ọlọ́run ọba ń yí òfin ọlọ́run yìí yìí kí ìtara kó gbé èèyàn débẹ̀ tó bá wá lè jẹ́ wípé ní ọ̀fọ̀mọ́ ọlọ́run bá wá ń yí lóòótọ́ sẹ́mọ̀ pé ìtara yìí ti rọ́ǹgì bákan náà a sì wá gbọ́dọ̀ wò wípé láìbí tá a lo ayé kan yìí two thousand and thirteen ní ìtí ṣe one thousand four hundred and thirty four ẹgbẹ̀rún kan ọdún ó lé ọgọ́rùn-ún mẹ́rin àti mẹ́rin ó lé lọ́gbọ̀n níyì tí òjíṣẹ́ ọlọ́run ọba tó mú iṣẹ́ yìí wá tó mú sẹ̀ríà yìí wá tó ti ṣe ìjẹ́ra rẹ̀ yìí sípò padà láti kó nílùú mọ́kà lọ sí ìlú mẹ́dínà ǹjẹ́ yóò wá bá a mu ká ní pé òfin tí wọ́n ti ń lò láti gbà náà láti nǹkan bíi one thousand years plus ká ní pé òun náà látún wá jòkó tì lónìí níbi táyé lajú dé yìí a ní tẹkinọ́lọ́jì níjọ́ náà lọ́hùn kò sí tẹkinọ́lọ́jì gẹ́gẹ́ báwọn kan ṣe máa ń sọ wáyé pé tẹkinọ́lọ́jì ń bẹ níjọ́ náà lọ́hùn náà tí ọlọ́run bá ní kí ààyè ó padà débẹ̀ á púrúfù ẹ̀ wípé ní òjíṣẹ́ ọlọ́run ọba yìí kí ọlọ́run àtẹlà rẹ̀ kó máa bá àtàwọn sábẹ́ rẹ̀ àwọn náà wọ́n á apply nǹkan tètè ń jẹ́ tẹkinọ́lọ́jì tabawa ni pé nítorí eléyìí ká ní pé àfi káwa náà wò gẹ́gẹ́ báwọn ká ṣe ń pèpè sí wípé ẹ gbọ́dọ̀ dọ́gbọ́n sófin ọlọ́run ọba kóun náà lè bá a bá àsìkò mu kó lè bá a bá ìgbà mu kó lè bá a bá àsìkò tá ń lò nísìkò kó lè bá a bá mu ká lè bá a máa wá fi ọkàn kan bá ọ̀rọ̀ náà lọ a rí i pé méjì láti là kalẹ̀ yìí ṣé ń yí àbí kè yí èwo sì ni ó bá àkọọ́lẹ̀ mu èwo ló bá ọ̀rọ̀ ọlọ́run ọba mu èwo ló bá òjíṣẹ́ ọlọ́run ọba mu èwo ló bá tàwọn sàábì rẹ̀ mu òun náà ni wípé ní ṣẹ̀rí àátúlọ́hì híyá ṣẹ̀rí àátún kẹ́mílẹ́tún tẹ́mẹ́tún tẹ́bítẹ́tún ọ̀rọ̀ìrùmùtàgọ̀yìrọ̀tìn abàdà ṣẹ̀rí àátúlọ́ kẹ́mílẹ́tún تامة ثابتة غير متغيرة أبدا òfin ọlọ́run ọba ìtumọ̀ rẹ̀ ní òfin ọlọ́run ọba kámìlà òfin tó pé pérépéré ni thabitatun òfin ìkànnì tó ṣe wípé ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ dáadáa ghayru mutaghayyiratin kì í yí kò ṣeé yí padà ẹnìkan ò lè yí padà nítorí pé tí ó yí padà ò sí òyìnbó tí máa ṣe pẹ́ńsù òun náà ni máa ń ṣe ìrésà tí máa ń parẹ́ àmọ́ ọ̀rọ̀ eléyìí ò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí òfin ọlọ́run ọba ò rí bẹ́ẹ̀ tabati wa mú kanu méjèèjì wípé ní òfin ọlọ́run ọba ò yí padà lánàá lónìí kò yí padà lọ́la kò gbọ́dọ̀ yí padà títí tọ́lọ́wọ́ fi jogún ilẹ̀ àti nǹkan tí ń bẹ níbẹ̀ yóò wá kó ìbéèrè wípé tọ̀ tó bá wá rí bẹ́ẹ̀ bó o là á ṣe lo òfin ọlọ́run ọba tí ntólé ní ọgọ́rùn-ún ntólé ní ẹgbẹ̀rún kan àbọ̀ ọdún ti ń kọjá lórí rẹ̀ lásìkò tá a wà yìí àwọn eléyìí pẹ̀lú ọgọ́rùn láǹkà tí tá a máa sọ fúnra wa àmọ́ kókó ọ̀rọ̀ yìí ṣe pàtàkì púpọ̀ nítorí wípé àsìkò tá a wà ó ń pèpè fún un ẹlẹ́ẹ̀kejì ní pọ̀pọ̀lọpọ̀ àwa ọmọ akẹ́kọ̀ọ́ mùsùlùmí lónìí pàápàá jùlọ àwa tá à ń rí di lọ ní àwọn universities wa nǹkan tí a máa ń sábà rò ní wípé òfin àgbélẹ̀rọ yìí tí àwọn kan rorí tí wọ́n sì gbé kalẹ̀ wípé ó perfect ju ti ṣẹ̀ríà lọ kódà àwọn míì máa ń sọ wípé ní táwọn bá lè ka àwọn contract agreement kan èyí tí àwọn òyìnbó kan kọ ní nǹkan bíi ọgọ́rùn-ún ọdún sísìn ni àbí àádọ́ta ọdún sísìn ni pé àwọn fi pé táà náà bá rí àárí wípé ní wàhálà yìí pé ó dáa púpọ̀ kódà ẹnìkan sọ ó láwọn á ṣe comparison láàrin treaty kan tí wọ́n kọ àti àdéhùn tí òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam tó kọ pẹ̀lú àwọn ará Hudaybiya níjọ́sí wọ́n ní agreement tàwọn èèbó ó kún kẹ́kẹ́ ó ju ti òjíṣẹ́ ọlọ́run ọba lọ sọlọ́láwà alẹ́ wàsálàm eléyìí ká má ju yàwá lẹ́nu àwọn tí wọ́n sì wí bẹ́ẹ̀ náà mùsùlùmí ni wọ́n kódà nǹkan kan ò ṣe ìsìlámù wọn àmọ́ ní nǹkan tó fà á nǹkan tó fà á ni wípé nǹkan tí wọ́n rí mọ òun náà níbi tí wọ́n sọ mọ wọ́n á bi onítọ̀njọ́ náà lọ́hùn wípé ní gbogbo nǹkan táyìn fi ń ṣe islamic law kí ni sọ́sìsì yín ó sì kà wọ́n ó ka nǹkan ó ka àwọn ìwé mẹ́ta àbí tíra mẹ́ta ló bá tán gbogbo nǹkan tó kà lọ́hùn níbi tí wọ́n ti ń kọ́ṣẹ́ rí àdé ojú rẹ̀ kódà wọn ò ní kà kún secondary sources gbèlè tí wọ́n á ní pé òun á ní pé ó depend lé lórí so tó gbèlè kí wọ́n á jẹ́ primary sources àbí origin sources fún islamic law tó túmọ̀ sí pé ní deficiency ń bẹ nínú àwọn nǹkan tí ń bẹ lọ́dọ̀ wa eléyìí náà yóò kún ara àwọn nǹkan tá a fi gbọ́dọ̀ ṣàlàyé irú nǹkan báyìí kì í wá ṣe níbi nìkan kódà nílẹ̀ lárúbáwá nílẹ̀ lárúbáwá gan àti rínú àwọn kan náà tí wọ́n ń pèpè fún nǹkan tá à ń pè ní tẹ̀jìdídù alìkìtọ́bì sẹ́rìn wípé ní alukurani tó jí ṣe ọlọ́run bá mú wa àwọn ọmọ mùsùlùmí tájẹ́ lárúbáwá ní sọ eléyìí ipe àti súnà rẹ̀ gan-an ó nídìí kárì fọ́ọ̀mù rẹ̀ àṣebá amẹ́ríkà náà máa ń tún òfin wọn ṣe lóòrèkóòrè kódà nàìjíríà náà àwa náà máa ń ṣe àtúnyẹ̀wò òfin wa tá a sì máa ń gbé yẹ̀wò kódà ẹnìkọ̀ọ̀kan wa náà bá a bá kọ́lé àtúnléṣe bá a mọ́tò àtúnmọ́tò ṣe kí wọ́n á ló tẹ́lẹ̀ yìí ò ṣe é ṣe bẹ́ẹ̀ kò ṣe é ṣe a sì sọ àwọn àdí tí tí òfin ní ṣe é ṣe àmọ́ àwọn àdí nìkan òun náà ló fà tó ṣe pé ní àfikásà àlàyé àkókò yìí. àkọ́kọ́ tá a bá ń sọ̀rọ̀ òfin ọlọ́run ọba a gbọ́dọ̀ mọ̀ wípé ní al-khaliqiyatu lillahi subhanahu wa ta'ala la sharika lah ìdá ẹ̀dá ọlọ́run ọba nìkan òun ló ní ipa ẹnìkan kan ò kò sì fi sọ́gbọ́ ẹnìkan kan kò sì fi síkàpá ẹnìkan ọlọ́run ọba dá ayé gbogbo tí ń jẹ́ ayé al-arba wa samawati wa mabayinahuma gbogbo ilẹ̀ méjèèjì àti sámà méjèèjì ọlọ́run ọba dá àti nǹkan tí ń bẹ nínú àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba wa dá àwọn ẹ̀dẹ́ èèyàn àsàkọ́lá ni àlìjẹ̀nu àti èèyàn ni ó dá wọn ó sì sọ ìdí tó fi dá ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run sọ wípé ní wàmọ́ khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ni àti àwọn àlìjànú àti àwọn èèyàn òun ò dá wọn lásán ntó nítorí ẹ̀ dá wọn ni wípé ká máa wá sí òun ọlọ́run ọba ọlọ́run ọba tún sọ níbòmí wípé ni yáa nasu iná kọlàkùnà kọmin dákẹ́rin wa ọ̀nfà wa jàǹnà kọm ṣòṣòban wa kọba ìlàlẹ̀ tà àrọ́fù iná akérọ́mọkùnmá ìndàláhi àtikọ́kùn ọlọ́run ní òun pé gbogbo ẹ̀yìn èèyàn ọlọ́run ló ń dá wa lákọ ó sì dá wa lábo òun sì ṣe wá ní ìjọ ìjọ òun ṣe wá ní ìsọ̀rí ìsọ̀rí gbogbo ẹ̀ líyàtà àárọ̀fò kí àwọn èèyàn kan lè bá a máa mọ́ra wọn kan lè bá a máa ṣe òun papọ̀ láàrin ara wọn tá a bá wáyà méjèèjì yìí a rí i pé nǹkan tá a wáyé wá ṣe náà ni pé láti wá sin ọlọ́run ọba ẹ̀ẹ̀kejì láti máa wá mójútó nǹkan tí ó jẹ́ àǹfààní látara ara wa ìkíní kejì yìí ọlọ́run ọba lẹ́yìn tó fẹ́ bẹ́ẹ̀ tán ó tún wá gbé àwọn ètò ìdájọ́ gbé kalẹ̀ bá a ṣe máa ṣe láàrin ara wa ọlọ́run ọba sọ bá a ṣe máa sin ọlọ́run ọba tó ní òun torí ẹ̀dá wa ó ṣàlàyé rẹ̀ bá a ṣe máa ṣe láàrin wa ṣàlàyé rẹ̀ lèyàhálẹ́ kàmáni hálàkà àǹbáyínatín wàyáhíà mànìháyà àǹbáyínatín nítorí ẹni tó bá fẹ́ tí ó bá fẹ́ mọ̀ pé òun fẹ́ sìnà fún ara rẹ̀ kó lè bá a sí na látọ̀wọ́ ara rẹ̀ ní kìtìpọ́lọ́n ló sì lọ́nà ẹni tó bá sì fẹ́ gbégbèsè ayé àlàáfíà náà kéńtọ̀hún náà kó lè bá a máa rí ìgbésí ayé àlàáfíà gbé ọlọ́run ọba ní wàyí kọ́lá rọ́bù kàlímàlà ìkà ti ìní ìjà ìlúnfil arúgbó khalifa ọlọ́run ọba ṣe wá ní ntá mọ ntí àjọ máa gbé orí lẹ́lẹ̀ tá a sì máa ṣàǹfààní fún ara wa àpèjúwe eléyìí ó dà gẹ́gẹ́ bí ìgbà tí èèyàn náà bá ní àbókọ́lé gbogbo ẹnì kọ̀ọ̀kan tó kọ́lé nínú ilé ara rẹ̀ ni ó ní òfin ti ń lò àbí skul kọ̀ọ̀kan ni àbí ìlú kọ̀ọ̀kan ni ọlọ́run ọba tó wá dá ayé bó ti pọ̀ tó yìí òun náà ó ní nǹkan tó gbà lérò pẹ̀lú ayé àti sọ ó sì ní ọ̀nà tó fi fẹ́ kí ètò ayé kó máa lọ déédéé ọlọ́run ọba sọ ní àwọn oríṣiríṣi ọ̀nà wípé ní afahasibitum anamọ kọlọkọdọ́kọ ma'abathan wa anakọmọ ilé iná alatarjihun sí àwọn èèyàn rò wípé ní àkàdá wọn lásán ni ó sọ lóríṣiríṣi àwọn ọ̀nà tàbá lọ sọ́ràtúlù mọ̀mìnúnà yìí ni pé quran chapter twenty verse uh, one hundred and fifteen bákan náà sọ́ràtúlù kìyàmà àyà thirty six uh, bákan náà sọ́ràtúlù àníhàm quran ẹlẹ́ẹ̀kẹ́ uh, sura ẹlẹ́ẹ̀kẹfà àti àyà fifty seven àti àwọn oríṣiríṣi àwọn ààyè tọ́lọ́wọ́ bá ti sọ àlàyé àti ìdí tí ó fi ti tó fi torí ẹ̀ tó fi dá wa ìní pé ká mọ wá gbé inú ilé ayé tá a wà yìí ní ìbámu sí irúfẹ́ bọ́lá wọn bá ṣe fẹ́ ká sì máa gbé ilé ayé so tábà wá ń gbé ilé ayé alimushamawal insani ibi tí ọmọ ìyá tí ó máa gbé tá a ti máa sin lọ́wọ́n ọba ó ní nǹkan tó gbọ́dọ̀ máa jẹ́ nǹkan tí ó máa kó wọn níjànú tí ó máa darí wọn tábàwá lọ wò ó nínú ìtàn ọmọ èdè ènìyàn àwọn nǹkan tí máa ń darí ọmọ èdè ènìyàn ọ̀nà méjì náà ló pín sí nínú nǹkan tí wọ́n yẹ ní inú kó jẹ́ pé àwọn ni wọ́n máa máa ṣe létò fúnra wọn wípé nǹkan tá a máa fi darí ara wa ní wàhádà kọ́díẹ̀kúnà àlẹ́ àṣàkìlẹ̀ àdáàtìn wàtàkọ́lídà wà àárọ̀ ọ̀fìn yàgbà àlìjẹ̀mí ó lè ṣe é ṣe kọjá pé ní àwọn àwọn àṣà kan àṣà tàbí nǹkan tá a bá àwọn bàbá tí wọ́n ń ṣe tàbí nǹkan tá a rí táwọn èèyàn ń ṣe láwùjọ òun ni wọ́n ò wá kó jọ bó bá ṣe máa ṣe láwùjọ títí wá ní eléyìí nínú àwọn nǹkan tá a kà yìí òun ni a lè ló lè òun la lè pè ní irú òfin táwa ń lò ní nàìjíríà gẹ́gẹ́ bí àwọn expert tí wọ́n ṣe wọ́n ṣe classify rẹ̀ pé òfin títí wa abẹ́sẹ̀ lórí wípé ní kí ló bá àṣà wa mu then kí ni àwọn híròsì wa kí ni wọ́n fi kalẹ̀ táwa tòní tá à ń dé bá àkọ́kọ́ nínú sọ́sìsì òfin nínú ìpìlẹ̀ tá a ti lè mú òfin òun náà nù yìí pé ká mú un látara àṣà ká mú un látara àlàáda ká mú un látara wípé bó o la ṣe ń bá àwọn èèyàn tí wọ́n ń ṣe káà náà máa ṣe bẹ́ẹ̀ ó wá lè ṣe é ṣe kọjá wípé ní àṣà òun kó bá a mu àbí kó má bá a mu eléyìí òun kéèsì míì túnú. ẹlẹ́ẹ̀kejì kọ̀dí ẹ̀kúnà aláṣákìlì amúrin wà náà yẹn sùdúrù hu ṣàkṣún mùtọ́ kàrọ̀ ìsì kàbílẹ̀tìn àwọn málìkìn. ó sọ pé pé òfin táwọn èèyàn ó máa tẹ̀lé òní wípé ní àṣe tàbí má ṣe é sọ pé ẹnìkan ṣoṣo náà ni ó ní ẹlòmíì ò tún bá ní mọ́ irú ẹ̀ òun ni wọ́n ń lò nílẹ̀ yorùbá kó tó di wípé ní àwọn òyìnbó amúnisìn kó tó di wípé ní wọ́n dé a rí i pé àwọn ọba nílẹ̀ yorùbá àwọn ni wọ́n máa ń ní àṣẹ èyí náà sì ló fà táwọn fi ń kí àwọn ọba ilẹ̀ yorùbá ní wípé ní ikú bàbá yèyé aláṣẹ ìkéje òrìṣà wọ́n tún máa ń kí wọn yí pé ní kábíyèsí torí wípé ní tó bá sọ̀rọ̀ kò sẹ́ni tó challenge nítorí bá sì sọ náà lábẹ́ gé nǹkan táwọn gbà wípé àwọn ó máa fi ṣe ìdarí ara wọn nù ẹlẹ́ẹ̀kẹta kọ̀dìẹ̀kúnà aláṣákìlì kọ̀wá ìdáwà àmàmírọ̀ tẹ̀sùdúró hayatun kọ̀wálà alùmùsàmà àbí kó ṣe wípé ní àwọn kan àwọn ìjọ kan òun náà làwùjọ ó gbà wípé ní ẹ̀yìn yìí àyàn yín lásojú wa ẹ̀yin ni ẹ máa bá wa ṣe òfin ẹ̀yin náà sì ni ẹ máa bá wa tú òfin ọ̀kan lára àwọn ọ̀nà òfin eléyìí náà eléyìí náà wà nínú àwọn òfin tá ń lò ní nàìjíríà àwọn àlàádà wa àwọn àṣà wa àwọn nǹkan ni ó bá wa yẹ̀ ẹ́ wò wípé ní eléyìí ó bá àṣà wa mu ẹ jẹ́ ká lò eléyìí kò bá àṣà wa mu ẹ má jẹ́ ká lò ṣùgbọ́n àwọn òní kankan tí ń gáàdì wọn tí ń darí wọn tayọ wípé ní nǹkan tó bá bá ìfẹ́ inú wọn mu kásì mọ̀ nígbà tábà débi ilahiyatul masdar tábà bá débi wípé ní òfin ọlọ́run ba ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá a lè ṣe àfiwé láàrin nǹkan tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ń ṣe ní òfin fúnra wọn àti tọ́lọ́run bá ṣe ní òfin fúnra wọn nínú àfiwé tá a fi wé ni wípé ní níta bá pè ní justice dọ́gbandọ́gba dọ́gbandọ́gba nínú òfin tọ́lọ́run ọba yóò bá justice nínú làákàyè nìkọ̀ọ̀kan wa mu bá a ṣe pọ̀ tó yìí náà ntọ́lọ́wọ́n bá bá ní pé ní àádìlù ni dọ́gbandọ́gba ni bá a bá bí ẹnì kọ̀ọ̀kan wa kò níyàtọ̀ àmọ́ nù òfin ti àgbélẹ̀rọ ó ṣeé ṣe kọ́yẹ́ pé ní nǹkan tó fi ó kà ń dọ́gbandọ́gba òun kọ́ ni ẹnì kọ̀ọ̀kan wa yìí ó kà ń dọ́gbandọ́gba àpèjúwe rẹ̀ yìí tó súnmọ́ jù òun nígbà tí ẹnìkan tó jí adúrówó tó jí òun nìyí owó tó pọ̀ tó ṣe pé ní gbogbo àyè bá ṣe pọ̀ tó yìí náà kọ́dà tá a bá mú ní bílíọ̀nù kọ̀ọ̀kan kọ̀ọ̀kan yóò sì tún sẹ́kù àwa ni pé ìtanràn rẹ̀ nínú òfin tiwa tá à ń lò wọ́n ni wípé nínú kó san owó tasọ́rẹ́ kan àbí kó sẹ́wọ̀n oṣù mẹ́rìnlélógún kó mú kanú méjèèjì so àwọn èèyàn gbarata gbarata gbarata bẹ́ẹ̀ sì ni justice nù dé ní tá à ń pè ní déédéé nù òfin titi wa nù. No àmọ́ ó lè má ba déédéé mu nù làákàyè ọmọ ẹ̀dá ènìyàn nínú àwọn àpèjúwe tí ó ṣe nínú àwọn òfin mẹ́tẹ̀ẹ̀ta ta kàkalẹ̀ àwọn ni gbogbo àwọn kàkalẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta wọn yìí òun là ń pè ní alukọ̀nùnù alùwọ́bìnrin òfin àgbélẹ̀rọ ni wọ́n tó pé ọmọ ẹ̀dá ènìyàn ló kọ́ tí è ṣe àtọ̀dọ̀ ọlọ́run ọba wa ẹlẹ́ẹ̀kejì èyí tó pósìtì tó sódì kejì alukọ̀nùnù wọ́bìnrin òun náà ni alkọwanínú asamawiya òfin tó wá láti sánmà òun ló sì kejì òfin tí ọmọ èdè ènìyàn kọ ìní pé òfin tọ́lọ́wọ́n ọba tó ṣe láti òkè aláràṣí rẹ̀ eléyìí bẹ̀rẹ̀ látòrí òfin tí baba ńlá wa adam alẹ́ sọlá tó lò títí ó fi dẹ́rù yìí tí anabi nuhu muwa alẹ́ sọlá tó wa salam rasul wa nabi títí ó fi wá dórí èyí tí òjíṣẹ́ ọlọ́wọ́n ọba mú wá nígbẹ̀yìn khotamalahu asharaya samawiya a máa jọ́ǹpù nítorí àsìkò so a máa fún àwọn kọ̀ọ̀kan nítorí pé àsìkò wa ó kéré ọlọ́run àmín òfin ọlọ́run òfin sámà ń bọ̀ ngbọ kó látọrí ádámà ó sàn títí tó fi dórí nà nuhu títí tó fi dórí ànábì ibrahim títí tó fi dórí ànábì musa títí tó fi dórí ẹ̀ẹ́sà ó fi wá dórí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn eléyìí àwọn là ń pè ní òfin ọlọ́run ọba èyí tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ láti òkè àlẹ́ àràṣì rẹ̀ èyí tó wá last tó gbẹ̀yìn òun náà ni àṣẹ̀rẹ́ àtú al-islamiyya òfin èyí tí ọlọ́run ọba fi rán òjíṣẹ́ ọlọ́run ọba muhammadun sallallahu alayhi wa sallam òun la wá fẹ́ sọ wípé ní láti sọ lẹ́ẹ̀kan wípé ní kèéyí bójìṣẹ́ ọlọ́run bá ṣe mú nǹkan rẹ̀ wá láti ẹgbẹ̀rún ọdún ó lé ọgọ́rùn-ún márùn-ún ó dé díẹ̀ náà ló sì wà títí dìsín bí òṣìṣẹ́ wà nù títí ọlọ́run fi jogun lẹ́lẹ́ àti nǹkan tí ń bẹ lábẹ́ lábẹ́ rẹ̀ kí wàá náà ń pè ní sẹ̀ríà kí là ń pè ní òfin ọlọ́run ọba lọ́dọ̀ wa ńlẹ̀ yorùbá ntí a mọ̀ tá ń pè ní sẹ̀ríà ní ìjìyà ká jẹ̀yàn òun ni yorùbá ti máa ń sọ tó bá fẹ́ bọ́ ọmọ kan wí àbí tó bá fẹ́ sọ nǹkan kan ó ní pé ní wọ́n da sẹ̀ríà fún ọ níṣẹ́ àbí ká ń pè yàn kalẹ̀ ká ní pé ẹ da sẹ̀ríà fún yìí ni pé ẹ fìyà jẹ́ àfi bí ẹni wípé ní sẹ̀ríàtul islamiyya hiya mahdu uqubat pé ìyà nìkan ó náà ní sẹ̀ríà wà fún. kódà òfin dé àwọn iléèwé wa a rí i pé láwọn primary school àbí àwọn secondary school wa tí wọ́n bá fẹ́ pọ́níṣì ọmọ kan wọn wá pé màálìmù <laughs> àní màálìmù ẹ̀dẹ́kọ̀ bá dáṣẹ́rẹ́ àfọmọ yìí wọn wá gbé ẹgbàá lé màálìmù lọ́wọ́ ọ̀gá english ń bẹ́lẹ̀ wọn ò gbẹ́gbà fún o ọ̀gá agiriki ń bẹ́lẹ̀ ṣe chairman ọ̀gá agiriki tó yẹ pé ní igi tigilé ó yẹ kí tiẹ̀ máa jẹ́ wọn ò ní gbẹ́gbà fún ọ̀gá agiriki wọn ò wá pé màálìmù ẹni ọlọ́run ẹni tó yẹ káwọn ọmọ ó máa nífẹ̀ẹ́ sí jù wọn wà ní kó wá na ọmọ kéékèèké gbogbo wa náà la mọ̀ wípé ní ẹni tí ń bá na ọmọ kéékèèké ọmọ máa ń sá fún un ni bó bá wá di àsìkò tó yẹ kí màálì mú ọkọ ọmọ ẹlẹ́kọ̀ọ́ kò ní rọmọ kọ́ ń kíláàsì tábàsì wọ kíláàsì náà n ò ní fàyàbalẹ̀ kọ́ nǹkan tí wọ́n fẹ́ ń kọ́ bó bá tẹ̀ wá di pọ́n fẹ́ sọ̀rọ̀ sẹ̀ríà wọ́n ti gbà yí pé ní nǹkan tá ń pè ní sẹ̀ríà ni wípé bóyá wọn ò na àwọn àbí wọn ò dá sẹ̀ríà fún àbí wọn sì jìyà fún àwọn òun ni bẹ́ẹ̀ sì ni sẹ̀ríà ọlọ́run ọba òfin ọlọ́run ọba ó fẹ́ ju ju eléyìí ń lọ abala kan ègégé kan nínú òfin ọlọ́run ọba òun náà ni nǹkan tá ń pè ní kọ̀ọ̀nùnù aljinayat èyí tí wọ́n ń pè ní criminal law nínú òfin ti ọlọ́run ọba abala kan péré ni kì í ṣe pò ní gbogbo sẹ̀ríà abala kan yìí náà tún wá ní kì í ṣe pò ńlá kọ́kọ́ òun ni ó jẹ́ ìgbẹ̀yìn ni so nípa báyìí sẹ̀ríà tún lọ́ọ̀ kí ni ń jẹ́ sẹ̀ríà ọlọ́run ọba tabaníkà máa wò oríṣiríṣi definition làwọn èèyàn fún un ẹlòmí ó ní hiya majimuwatu awamiri wa nahayi ó ní gbogbo ti ń jẹ́ awamiru ọlọ́run ọba ṣe báyìí bí má ṣe báyìí àmọ́ tabaníka wò ó wò á rí wípé sẹ̀rí ọlọ́run ọba hiya sunnatulahi filkaun sẹ̀rí atulahi hiya sunnatulahi filkaun tàbí ká ní ìrádàtulahi filkaun bó o lọ́lọ́run ọba ṣe fẹ́ kí ètò ayé máa rí òun náà ń pè ní sẹ̀rí ọlọ́run ọba bọ́lọ́run ọba ṣe fẹ́ kí ètò ayé máa rí òun ní ń jẹ́ sẹ̀rí ọlọ́run ọba ọlọ́run ọba wa sọ ní àwọn ọ̀nà tó pọ̀ wípé ní súnà ọlọ́run ọba yìí ìrádàtò láì subahana wa ta'ala sábìtà tó na láì tàtàgà yà nǹkan tó fẹsẹ̀ rẹ lẹni tí ò ṣe yí ìrádà ọlọ́run ọba náà wá pé sí méjì ìrádàtún kẹwòníyàtún kọ̀dàríyà irúfẹ́ ọlọ́run ọba bọ́lọ́run ọba ṣẹfẹ́ kẹ́tọ̀ ayé kó máa rí nípa ìdẹ́dàá pé ọlọ́run ọba ló ń dá wa mi nzákàrí wa ó ń sà látara akọ àti látara abo súnà ọlọ́run ọba kan nu ìrádà ọlọ́run ọba kan nu bá a ṣe máa pọ̀ sí i ó gbọ́dọ̀ jẹ́ láàrin ìdàpọ̀ láàrin ọkùnrin àtobìnrin nínú súnà ọlọ́run ọba nu eléyìí ò lè yí padà kódà bó fẹ́ pé ní àwọn kan pèpè lónìí volumanuwaju rọ ní ti àbòsí fún orí ara wọn wípé ní ayé ti lajú yíká bá bá a ma lórí wípé ní ọkùnrin àti obìnrin ká máa fẹ́ra wọn rárá kọkùnrin náà kó nà ọmọ fọkùnrin kóbìnrin náà ọmọ fọbìnrin àmọ́ ọlọ́run wa ọlọ́run wa dá wọn lágara ọlọ́run ọba ọba tó ní ayé tó léètò tó lẹ̀dá ó dá wọn lágara bá a ṣe wọ́n lè náà obìnrin àti wọn ò lè produce láéláé. Like, like ọkùnrin àtọkùnrin náà ò lè pòdúsì àwọn táwọn wíwọ̀n yìí ká má gbàgbé wípé kò sí nínú òfin titi wọn kò sí ti ń jẹ́ haramu nínú òfin kọ́dà nínú òfin nàìjíríà gan kò sí ti ń jẹ́ haramu ló bá yẹ pé ní zina yìí ṣe haramu nàìjíríà lópin ìgbà tó yẹ pé ní àwọn méjèèjì bá ti lé ọ́nú síra haramu àwọn ilé àgbà wípé ní ọkùnrin àtọkùnrin tí wọn bá tiẹ̀ bímọ àmọ́ fẹ́ ra wọn mọ́ tán bá ọkùnrin bíyàwó là á pè ní bọ́kọ ni àmọ́ tá a pè àmọ́ kanú àwọn méjèèjì ó lè lọ ọ̀dọ́ ẹlòmíì kó impregnant rẹ̀ kó fún un lóyún yóò tó padà sí ọ̀dọ̀ ọkùnrin kejì rẹ̀ tó bá sì jẹ́ pé obìnrin náà ni obìnrin náà tán jọ ń kóra wọn àtobìnrin tóbìnrin kan bá fẹ́ kí obìnrin kejì ó lóyún yóò mú lọ́dọ̀ ẹnìkan náà ni pé kó bá ń fún ní kó bá ń fún lóyún tó a rí wípé ní eléyìí kó dẹ̀ ẹranko níbi eléyìí ẹranko gan ní làákàyè ju irú àwọn tá ń ṣe eléyìí lọ tó rà àti ìrí kí ẹran orúkọ àtorúkọ àbí ewúrẹ́ àti ewúrẹ́ káàjọ máa ṣe àjẹ́ wípé àwọn míì ń sọ pé ní làákàyè wọn bí tó dorí kodò dé tẹranko gan sì tó da jù bẹ́ẹ̀ lọ àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà ọlọ́run ọba ti wá dánibọ̀dì lágara ọlọ́run ọba sọ nínú àwọn oríṣiríṣi ọ̀nà ó sọ nínú sọ́ràtú sọ́ràtú ahzab Uh, sura thirty three aya sixty two o tún sọnù suratul fatih sura forty eight aya twenty three ọlọ́run ní sunnatallahi filẹ̀dínà khalaw min qabil wàlẹ̀ ntẹ́jidali sunnatillahi tabidila ọlọ́run bá tún sọ níbo mi ó ní sunnataman qadi arsalna qablak min rasulina wàlẹ̀ tẹ́jidu lisunatina tahwila ọlọ́run bá tún sọ nínú suratul fatir. ọ̀nà yìí ni falan tajidale sunnati lahi tabudila walan tajidale sunnati lahi tahwila ẹ lè rí àyípadà kò lè bá òfin ọlọ́run ọba kò lè bá súnà ọlọ́run ọba kò lè bá bọ́lọ́run ọba ṣe ní kí ètò ayé kó máa rí àyípadà ò lè bá ọlọ́run ti gbé nǹkan rẹ̀ kalẹ̀ bó sì ti wà nù títí ìlà kìyàmì sáà ẹnikẹ́ni tí ò bá wá yọnu sófin ọlọ́run ọba. So tó ní pé bọ́lọ́n sì ṣe nǹkan nǹkan kò tẹ́ ń lọ́rùn ọlọ́run ọba tó wá ní pé òun fún níyọ̀ǹda subhanallah ọlọ́run lóun fún rẹ ní bẹ́ẹ̀ níyọ̀ǹda kó kúò nínú ilé òun àtàwọn pé ní tẹ́nàntì náà bí láńlọ́ọ̀dù bá sòfin bí ò bá tẹ́ ẹni tó gbayé lọ́rùn ní tí náà ni wípé kó kúò nínú ilé láńlọ́ọ̀dù lágbára kó sòfin ni àmọ́ kò lágbára wípé kó di ẹni tó gba ilé-mẹ́lẹ̀ ń tó láti pé yóò bá ṣàìsí ọ̀rọ̀ wọ́n ó lè kú o ọlọ́run ọba ọba àlekè ọlá náà wá fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà nírú opportunity bẹ́ẹ̀ ó fún wọn ní freedom láti ṣẹ̀ṣà ọlọ́run ọba sọ nínú suratu rahman sura fifty five aya thirty three ọlọ́run ní ìyá máa ṣàrọ̀ lè gíní wà lè ins ọlọ́run ní òun pé gbogbo ẹ̀yìn ènìyàn àti àlejànú sàn pọ́n tọ́lọ́run ọba rán ni sí náà nù. No in istata'tum an tanfudhu min aqtari samawati wal ard bẹ́ẹ̀ bá lè sá lọ kẹ́ ẹ gba òkè sánmà méjèèje àbí kẹ́ ẹ gba ilẹ̀ kò sí láì fi òfàǹfòdò ọlọ́ni ẹ ṣe bẹ́ẹ̀ wala tanfudhuna illa bi sultan ọlọ́ni pé ipa yín ò tiẹ̀ ká kò síbi tẹ́ ẹ lọ ni pé kẹgbíjẹ́ mọ́wọ́ kò síbi tá a lọ sòfin ọlọ́run ọba sunna ọlọ́run ọba ìràdà ọlọ́run ọba èròǹgbà ọlọ́run ọba ó ti wá ó ti jòkó kíni kálukú tí ń bá ń jẹ́mu mi ní òdodo kó gbà wípé ní lára ìgbàfà fún òfin ọlọ́run ọba fún àṣẹ ọlọ́run ọba òun náà ni àṣẹríà yìí wà inna qabiya mi ṣẹríà ti lè islami wájibun ṣẹríì ká tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ká lo òfin ọlọ́run ọba ọ̀ràn yẹn tí òfin tí ẹ̀sìn islam gbé kalẹ̀ ni o bákan náà juz'un la yatajazza'u min aqidatil muslimin abala kan ni ìpìlẹ̀ kan ni nínú àkídà mùsùlùmí tó ṣe wípé ní kò ṣeé bì wò a sì lè tì í dànù òfin ọlọ́run táwa ń sọ yìí ó wá ní àwọn xasa isu mẹ́rin yìí ni pé àwọn ìròyìn mẹ́rin tó yẹ pé ní a lè rí lára àwọn òfin míì yàtọ̀ sí òfin ọlọ́run ọba náà akọ́kọ́ nínú àwọn ìròyìn wọ̀nyí òun náà ni wípé ní anna sharia atalahi ilahi yatul masdari ọ̀dọ̀ ọlọ́run ọba òun náà ni òfin ọlọ́run ọba ti wá ọlọ́run ọba sọnù sọ́rọ́tò mọ́lẹ́kù wípé ní aláya alámùmá ní kọ́lákọ́ ọ̀wọ́ lọ́kẹ́ fọlọ́kọ́bìr ọlọ́run ọba ọba tó dá ẹ̀dá ọba tó dá wa tó mọ wa tó sì tún mọ̀ wá òun ló sòfin. So bẹ́ẹ̀ sì ni nínú nǹkan tí ẹni tí ó bá ṣe òfin gbọ́dọ̀ ní òun náà ni ìmọ̀ àmàyípo nípa nǹkan tó fẹ́ ṣe òfin nípa rẹ̀ béèyàn ò bá mọ àmàyípo nǹkan tó fẹ́ ṣe òfin nípa rẹ̀ òfin gbọ́dọ̀ láàyè kò wá sí ẹni tó ní ìròyìn yìí àfi ọlọ́run ọba nìkan ọba àlekè ọlá lábẹ́ wípé òfin yìí wá wá látọ̀dọ̀ ọlọ́run ọba òun náà ní inú àwọn ẹ̀rí tí ó máa fi rinlẹ̀ wípé òfin ọlọ́run ọba ò ṣe yí torí pé òun ló ṣe òun náà sì lo tí ó bá tiẹ̀ yí padà ọlọ́run ọba nìkan òun náà ní ló lè yí padà nínú wípé ní sẹ̀ríàtúlọ́hì ìlàhíyẹ́tú almasdar òun náà nù lábẹ́ bẹ́ẹ̀ òun ló fà á tí òfin ọlọ́run ọba tó fi ní agbára ó sì ní ọ̀wọ̀ ó sì ní àṣẹ ní ìtúsẹ́yìn pé ní gbogbo òfin òní òfin ọlọ́run ọba bọ́lọ́ba sọ wípé ní yayọ lẹ́dínà amanu ifan alukada òun pé ẹ̀yin tẹ́ gbàgbọ́ lódodo ẹ ṣe nǹkan báyìí láìsí ọlọ́pàá láìsí sójà láìsí nǹkan kan ẹnikẹ́ni tó bá jẹ́ mọ̀mọ́ ní odo yóò gbàgbà ọ̀gbà fún un àmọ́ òfin ta yé sọ pé ní ara wa àwa náà la gbé nǹkan wa kalẹ̀ a sọ wípé ní àṣebí lágbájá ló ṣe kí ló fi dáa jù mí lọ ẹnu eléyìí lásán ti ń bẹ lábẹ́ òfin òfin àgbélẹ̀rọ ó kó àbùkù bá bàbá sì wò bẹ́ẹ̀ lóòótọ́ á rí wípé fàpèjúwe àwọn tá ń jòkó tá ń ṣe òfin bàbá wò nígbà míì ọ̀pọ̀lọpọ̀ àwọn tá ń bẹ níta tá ń ṣe òfin lé lórí wọ́n dáa ju àwọn táwọn anulé tá ń ṣòfin lọ irú òfin bẹ́ẹ̀ kò sí bí òsè ní ní àyẹ kò sí bí òsè ní ní àbùkù àmófin ọlọ́run ọba subhanahu wa ta'ala òfin tó ṣe pé ní lánàá kò ní àbùkù lónìí kò ní àbùkù lọ́la náà kò sì lè ní àbùkù ni nínú àwọn xasa isu àwọn ìròyìn àwọn ẹ̀sìn tó jẹ́ pé ní àlè rí níbòmíì lẹ́yìn òfin ọlọ́run ọba òun náà nù ṣẹ̀rí àtúlọ́hì òfin ọlọ́run ọba ó ó ní ẹ̀tìrọ́m ó ní kọ̀nà ó sì ní acceptance látọ̀dọ̀ àwọn èèyàn ẹlẹ́ẹ̀kejì analijaza àfihàn dùnìyàwí yóò ọkọ̀rọ̀wí ẹ̀sán gbogbo tí ń bá ti ń jẹ́ òfin ṣe báyìí má ṣe báyìí ó gbọ́dọ̀ ní nǹkan kan tí ó rọ̀ ma tí ó máa jẹ́ tí ó máa jẹ́ láàdá àbí ìjìyà lórí irú òfin bẹ́ẹ̀ ẹni tó bá ṣe nǹkan báyìí yóò gbà láàdá báyìí ẹni tó bá ṣe nǹkan tá a ní kéèyàn ó má ṣe yóò jìyà báyìí nínú sẹ̀ríà méjì òfin méjì ní ń bẹ láàdá méjì ní ń bẹ táyé ń bẹ bẹ́ẹ̀ náà sì tún ni ti àlìkìyàmọ̀ ń bẹ eléyìí gan tó ń fún sẹ̀ríà ní ọ̀wọ̀ ó ń fún ní àpọ́nlé nítorí pé ní kánikófin ayé bá ní òpin rẹ̀ náà ni kí ìjọba ayé kó fi ìyà jẹ àni tí ń bá ń darí wọn láyé àmọ́ ipa rẹ̀ ò ká kó fi ìyà jẹ àbí kó prospone ìyà yẹn kó sọ di ọjọ́ ìgbéǹdàlìkìyàmà òun náà lọ́lọ́run bá fi sọ. So, nínú suratu tọ́ha aya seventy two nígbà tí saharatu firaun àwọn àwọn adágbégbá firaun náà lọ́wọ́ níjọ́sí nígbà tí firaun náà sọ fún wọn wípé ní káwọn àti anabi musa anabi musa aleyhi salatu wa salam kí wọ́n wá dánra wò ńgbà táwọn tọ̀hún wá rí wípé ní agbára tí ń bẹ lọ́wọ́ musa ó ju tàwọn lọ kì í ṣe ìsàníyàtúlmọ̀sídárì sún ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn kọ́ ọlọ́run ọba ló ní wọ́n tètè ya gbàfà fún musa wọ́n gbàfà fún musa wípé ní àwọn gbà fún ọlọ́run ọba tó ran musa àti haruna níṣẹ́ nígbà yìí a rí i pé inú bí fìrìhàwó náà fìrìhàwó sọ fún wa wípé ní ẹ gbàfà fún musa ta ni kẹ́ wá dójú tì lẹ́tún tẹ̀lé ó wá ṣe ìlérí fún wọn òun sì fi ìyà jẹ ní ìyà tó nípọn tàfẹ́ lónìí wípé ìdáhùn àwọn sáhárátúnjọ́ náà lọ́hùn ni wípé ní kọ́lù lánàá àfẹ́rọ̀kà àlámà jẹ́ ànàmìnà ìbàyínáàtì wàlẹ́dì fàtọ́rọ̀ náà a ní sọrí nǹkan ìbẹ̀rù rẹ ìjìyà tó ń dábàá ìbẹ̀rù tó ń dábàá wáhùn ni àwa ò ní gbà wọlé a sì ní torí rẹ̀ ká fi òdodo tá a rí ìkáfílẹ̀ wàlẹ́dì fàtọ́rọ̀ náà èyí tọ́lọ́run ọba dá wa dá lórí rẹ̀ fitara ni làákàyè ń bẹ lórí wọn pé a nífẹ̀ẹ́ léyìí lẹ̀ o ntọ́ bá ṣe náà lọ́ọ́ ṣe ànìpẹ́ fákúbí ma antakọ́bìn gbogbo ntọ́ bá ṣe ṣe ìnáma takobi hadi ilhaya tó gbogbo agbára rẹ kò ju ayé yìí lọ gbogbo agbára fèrè àwọn náà wọn jẹ kó mà wípé kò ju ayé yìí lọ bí gbogbo òfin ayé ti rí nù. No gbogbo agbára tófin ayé ní kò ju ayé yìí lọ àmọ́ ti sẹ̀ríyà ó nítayé ó tún wá nítọ̀run òun ló fà tó sọ pé ní gbogbo mùsùlùmí bí ẹ̀ bá tẹ̀ fẹ́ ṣe aburú tó bá rántí wípé ní òun tiẹ̀ lè bí ti òfin ayé àmọ́ yóò rántí wípé ní ntí ń bẹ lẹ́yìn ẹ̀fà ó máa ju èjì lọ ntọ́ lè dé bá nu sàárè àbí tó padà lè dé bá níwájú ọlọ́run ọba níjọ́ gbẹ̀dẹ̀ kìyàmá yóò ju tayé lọ yóò sọ agbẹjẹmọwọ òun ló fà á ló fi jáde pé ní òfin ọlọ́run ọba í tètè máa rí nǹkan ṣe ju òfin tayé lọ eléyìí òun náà àwọn ìyàtọ̀ tí ń bẹ láàrin òfin tayé àti tọ́lọ́run ọba nù ẹlẹ́ẹ̀kẹta anasẹ̀rí atalahi amatunlikuli makanin wazamani òfin ọlọ́run ọba lóòótọ́ ìlú maka òun ni ọlọ́run ọba ló ti sọ̀ kalẹ̀ fún òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam títí ó fi dé ìlú medina ṣùgbọ́n òfin ọlọ́run ọba ọlọ́run ọba sọ wípé ni wàmà arsalnaka ilà káfẹ́tàn linnaasi bashiran wa nadhira ọlọ́run ní pé gbogbo àwọn ẹ̀dá ọmọ ènìyàn òun la rán ìwọ òjíṣẹ́ ọlọ́run ọba sí sallallahu alayhi wa sallam láti jíṣẹ́ ẹ̀sìn àti sẹ̀ríà fún wọn so òfin yìí ó kárí gbogbo tí ń jẹ́ àsìkò bó ṣe pé wọ́n ń lò ní maka tí wọ́n ń lò nílùú mẹ̀dínà bẹ́ẹ̀ náà ni ó ṣiṣẹ́ ó sì gbọ́dọ̀ ṣiṣẹ́ nínú ìlú wa ní nàìjíríà àti gbogbo olú mùsùlùmí nínú àwọn ẹ̀ṣà àti àwọn àròyìn tí ń bẹ fún ṣẹ̀rí ọlọ́run ọba èyí tí ò sí fún àwọn òfin míì òní ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn ẹ̀ṣà òun náà ni wípé anna ṣẹ̀rí àtàlọ́hì ṣàmìlà tó ń lè jẹ̀mí àṣùhùn òfin ọlọ́run ọba ó kó gbogbo ntí ń jẹ́ ntí yóò máa ṣe láyé oko sínú àrípa sọ lẹ́ẹ̀kan nígbà tá à ń sọ̀rọ̀ àlẹ́kàlẹ́ kíyà tó lè là pé ọlọ́run ọba tó dá ẹ̀dá ó dá wa nítorí nǹkan kata kátó máa wá ṣe ni nínú àwọn kan tó dá wa fún méjì náà ni kásìn ọlọ́run ọba àti ká mójútó ètò ìṣẹ̀mí tara wa ìkíní kejì náà ló sì ní ètò lábẹ́ bẹ́ẹ̀ òun làwọn onímọ̀ nínú fíkìú nínú tẹ́lá fíkìú tá a máa ń kà á pé wọ́n máa ń pín wọ́n ní wípé ní ahkamu shari'iyatu ibadiyatun aw aadiyatun òfin ọlọ́run ọba nínú kọjá wípé ní ìbàdàtù ni àwọn nǹkan tó sọ wípé ní worship aspect ni wọ́n tá a máa fi ń sin lọ́run yìí tó kan wípé bàbá sin lọ́run bá sin lọ́run ni àdìọ́kan wa àákírun ni àágbàwẹ̀ ni zakatu yíyọ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní àwọn òfin tó dè wọ́n bákan náà gbogbo ohun tó ọ́pọ́sìtì ìbádà tó yẹ pé náà máa ń ṣe láàrin ara wa ìyàwó gbígbé òwò ṣíṣe ìrìn àjò lílọ ìkómọ àti gbogbo nǹkan tó tó kù tá a máa ń ṣe pátápátá gbogbo ẹ̀ olólùfẹ́ nínú nínú islam méjì yìí òun ni àwọn àáfà àkọ́kọ́ ni wọ́n pín sí ìpè ní sẹ̀ríà ọlọ́run ọba nínú kó jẹ́ ìbàdàtù ẹ̀sìn àbí àdàtù àbí nǹkan tá à ń ṣe àbí muamalatu nǹkan tá à ń ṣe láàrin ara wa lónìí àwọn onímọ̀ wọn àti tán pín tayọ eléyìí lónìí so pípín wọn sì ní lámùsáhátà filistilal lópin ìgbà tó sẹ́ pé ní kò sí ẹ̀rí kan pàtó tó sọ fún ayé pé ní kò gbọdọ̀ ju méjì lọ kò sí láì fi kó ju méjì lọ so wọn pín sí ìbàdàtú àdìyàtú jìnnà ìyàtú kọ̀ọ̀bà ìyàtú dàwọlíyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ń ń kọ́ gbogbo àwa tá ń kọ́ ìmọ̀ òfin ní ìmọ̀ òfin ti tá ní kọ̀ọ̀nù lọ́wọ́ bẹ́ẹ̀ òfin àgbélẹ̀rọ gbogbo ń tà ń kọ́ pátápátá òun náà ń kọ́nu sẹ̀ríà kódà jù bẹ́ẹ̀ lọ gbogbo ń tà ń kọ́ pátápátá ní òfin ayé òun ni wọ́n ń kọ́ nínú sẹ̀ríà kódà wọ́n tún ń kọ́ jù bẹ́ẹ̀ lọ. naam kódà agirimẹ́ǹtì wọ́n ń kọ́ agirimẹ́ǹtì nínú sẹ̀ríà eléyìí tẹ ó tẹ lára nǹkan tó simple tó kéré púpọ̀ ni so sẹ̀ríà yìí ṣe wípé ní ìjìyà nìkan gẹ́gẹ́ bá a ṣe sọ ní nípìnlẹ̀ àwọn òfin ṣẹ̀ríà láti wá kàkalẹ̀ yìí àìsàn wípé ní iná ṣẹ̀rí àtàláhi kàmílẹ̀tún sàbítàtún ghayru mutaghayyiratin abada òfin ọlọ́run ọba ò chẹ́ǹjì o kò sì yí padà aliwa fẹ́ béèrè wípé àwọn akaka ń bẹ tá a máa ń gbọ́ àwọn eléyìí a sì ní àìrí tó pọ̀ lórí wípé ní ahkamu ṣẹ̀ríà òfin ọlọ́run ọba ò chẹ́ǹgì nínú kásáré kákọ́kọ́ ka díẹ̀ kó tó di pé ní àmọ́ wa tó sọ àwọn nǹkan míì ọlọ́run ọba sọ wípé. وإذا تطلع عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاء نأتي بقرآن غير هذا أو بدله قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم سورة يونس سورة إليك وآية 15 إنه àwọn ẹ̀rí ẹ̀rí náà alukurani ẹ̀rí mẹ́wàá òun ló wà nínú pépà bákan náà nínú súnà òjíṣẹ́ ọlọ́run ọba ẹ̀rí mẹ́wàá òun ló wà àwọn ẹ̀rí